ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ثم الله وبعد الله لك eléyìí tí odúnṣe ọlọ́run fún wa láti pàdé lónìí láti wá níbi ẹ̀kọ́ tà ń kọ́ nínú tíra al-Imam al-Hafiz al-Hujja Abu Abdillah Muhammad Ismail al-Bukhari rahimahullah ta'ala rahmatan wasi'a tíra al-Adab al-Mufrad eléyìí tí al-Imam dá ṣe láti lè máa jẹ́ ibi tí ó dọwọ́ ti lọ́ọ́ mú mi àwọn ẹ̀kọ́ eré tó jẹ́ kọ ìyá yìí àwọn ẹ̀kọ́ tó jẹ́ kọ Islam tí èèyàn gbọ́dọ̀ fúnra rẹ̀ ní mùsùlùmí kọ́ wá mọ́sùlùmí àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ lárẹ̀ kọ́lọ́n kọ́ wọlá ìtòmí rẹ̀ àwọn ẹ̀kọ́ náà ọlọ́pàá tó ṣe é lọ́fẹ̀mí àti òfin wáṣọ àtúnyẹ dáadáa báàbù tá a dé jàzá ìlú wa lè yá yìí ibi tá sọ̀rọ̀ nípa wípé ọrẹ tí òbí tó ṣe sí ni síyàn lè san tán àbí yàn lè san tán sáà lè san orí ń padà fóbi ká sì fi pányányá láti ka hadith alákọ̀ọ́kọ́ hadith alákọ̀ọ́kọ́ eléyìí ká àyílá yẹn ti wá lu àrídá ilà ayẹyẹdídà mọ̀mọ́lókè fọyẹ̀sẹ̀ríyà fọyẹ̀ ọ̀kẹ́kọ̀ọ́ eléyìí túmọ̀ sí pé. ọmọ nìyẹn ò lè ṣẹ̀sán orí òbí ẹ̀ lórí ẹ̀pà yàyà nítorí lè sátá wọn ni wípé kọrí wípé ó wà lọ́kùn ẹ̀ ọ̀hún kó ra àkóso bọ́ọ̀kùn lọ́nà àti sọ̀rọ̀ lórí ẹ̀yìn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pọ̀ láàbí okùn gángan tó yẹ ká mẹ́rin bàtà àbàlùbà ó ní pé tábà wọ hadith yìí dáadáa láyà jẹsẹ wàhálà tí ó túmọ̀ rẹ̀ wá ní pé oore tí àbá ṣe ń tiẹ̀ ọmọ lè san san tí bàbá lè lè san san ní ìwà láyé mi wà àwọn nínú àdúgbò kì í ṣe bẹ́ẹ̀ lẹ́fún yìí ni àdúgbò gbé wá ṣùgbọ́n fi lè sáàlì ilẹ̀ àbáwá yìí alákọ̀dámà màmá yìí ajẹ́ kí màmá mi bá mi àwọ̀là tó fi wà ní sùn ìyẹn mo ní gbé ẹ̀ka mẹ́fà kátó tẹ̀síwájú lónìí. حديث تعت بلد وهنا حديث بلد الإمام البخاري رحمه الله تعالى حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا سعيد بن أبي بردة قال سمعت أبي يحدث أنه شهد بن عمر ورجل يماني يطوف بالبيت حمل أمه وراء ظهره يقول إني لها بعيرها المذلل إن أذعرت إجاهها لم أذعر ثم قال يا ابن عمر أتراني جزيتها قال لا ولا بزفرة واحدة ثم طاف ابن عمر فأتى المقام وصلى ركعتين ثم قال يا ابن أبي موسى إن كل ركعتين تكفران ما أمامهما حديثي حديث لا العافية أو نعم حديث لا العافية يا إمام بخاري من دواني من تراي ابن أبي الدنيا من دواني من مكارم الأخلاق الإمام كنا نينو الشعب شعب الإيمان شعب حديثنا لا لا كل حديث صحيح هذا قطع سعيد بن أبي بردة أبو بردة أما أبو موسى الأشعري صلوا على أبو موسى الأشعري هنا وصعدنا محمد صلى الله عليه وسلم Ọ rẹ̀ òun ni àbúkúrújà yìí kí wá ló kọ rẹ̀ sí àwọn ní màkánà wọn ní mọ̀hálì àtàwọn ní mọ̀tàwọ́jù wọn ní wọn kọ jù àwọn mi sọ pé àwọn mi sọ pé kò ní yàtọ̀ kò ní yàrá wọn ló náà ló kọ ẹ̀ èmi dé àbúkúrújà yìí ọmọ àbúmúsá àlàáṣà

bóyá láyé tàbí wà tí ó pàṣẹ bàbá láyé wọn ẹja mọ́mú tó kù sàábé ni arọ́mọ rẹ̀ tó já gbogbo ń dà tí èyí sàábé ó yà àfa àbí ọ̀yà àfa àfa àtẹ̀sẹ̀ ọmọ tiẹ̀ náà kọ́ wọn jọ mójútó ṣe báwa náà làwọn náà sì gbọdọ̀ rí àtàwọn ọmọ wa ẹja bí ìlú kájí yẹn tó dáa káà náà kẹ́kọ̀ọ́ pẹ̀ sí ọlọ́run ọlọ́run fi àṣà kùn ó ní sẹ̀mẹ́tò ábí ìlú hàbí kọjá àwọn àti wọn náà lè sọ bá ń bá wa. abẹ́ máa tún máa tán sọ yìí oníṣẹ́mi ètò ábí yuhadi ẹ̀kọ́ tí mo fẹ́ kọ yìí ẹnu bàbá mi ti bọ̀. tí ẹ̀kọ́ àwọn mi náà bẹ̀ gbogbo rédíò tí wọ́n ń kọ gbogbo ọmọkú wọn tí wọ́n mú wọ́n bá lọ́wọ́ bàbá wa náà ni. alẹ́ nìkan ń sọ fún mi wọ́n lẹ́nìkan ṣèkó mọ́ lọ́dọ̀ ọ̀kùnrin ó ní ọmọ wọn kí wọ́n fọ́ ti sílẹ̀ mi ìgbẹ́ tí ó làwọn ẹ̀rọ abẹ́mọ tí ọba mú tí ọmọ àlè ní tọ́rọ́ ti kẹta ló rẹ lọ́ta ó wá látọjọ́ kẹjọ rẹ̀ tọ́rọ́jọ́ kẹjọ làwọn máa ń ṣe ní òkú nǹkan tí wọ́n bọ́ ti sílẹ̀ rẹ̀ kọ̀ wá parí àwọn máa ń bẹ láyé òde òní tẹ́lẹ̀ pé bóyá ìyájọ́ gbogbo ọdún lọ bóyá wọ́n tó bẹ̀ bóyá wọ́n lé díẹ̀ tí wọ́n mú tí ó ti lọ máa gbé ọkùnrin ní ọba tuntun tí ó lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ọba lè wáyé wọn ni wọ́n lọ sọ fáwọn ọmọ pé owó lábájá tí ó ti sùn kálẹ̀ o wọ́n sì lọ gbé wálé ó sì máa tọ́ ara nígbà tí ẹ wà dùn àwọn obìnrin wọn ò sì wọ́rí ń sọ ọkùnrin náà ìnáwó sí ìwòlẹ̀ kọ́lọ́ mú títò ó sá máa dọ̀rọ̀ ẹ̀sìn wa ọmọ àkáǹkì ń ṣe secret court ń ṣe gbogbo ẹ̀ ó ẹgbẹ́ ayé ó ṣe kankan àwọn ọ̀rẹ́ sáré kiri sáré kiri sáré kiri sáré kiri ọlọ́wọ́ ayọ̀kùn bẹ̀ ìgbà tó lọ́wọ́ ayọ̀kùn bẹ̀ súnà bá gbọ́ tí mo wí gbogbo wa ẹ bá fi ṣe ó lè nà odò wa sàn yẹn má dà lọ́wọ́ nà lọ́wọ́ kì í ṣùgbọ́n ọkùnrin gbogbo ọ̀nà tí a fi ń ta gbogbo tako a ń gbogbo kankan gbogbo ẹ̀ gbéyàn mú dà lọ́yọ̀ pọ̀ tó sí sì mọ̀ bí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ tún wá ọ̀rẹ́ bàbá rẹ̀ wá mẹ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tó ń kọ̀m̀plín pé ìwòlọ́mọ rẹ̀ wá di ìyẹ̀rí wa ara ẹni ilé tó ti jọ́ máa jí lọ kó sá máa jí lọ pátápátá. eré wo ló di kan sọ kò wá dá abẹ́lé tí ń ṣe dẹ́yẹ̀ lọ. ọmọ wa ní ẹbí òkùnkùn ọmọ ẹbí ayé ọlọ́run yọ kú òun. ó tún wá gbé kíní o tún ní sòkòtò rẹ̀ ní kíní kan gbé wo ló tún gbé dé ṣé ìdí wá ń ṣe dẹ́yẹ̀ ní kọ́ máa sọ. báwo yẹn ṣe tí tọ́mọ ẹlòmíì bá ń ṣe yìí ó yá aláàjú bó ní súnà lọ́wọ́ máa ṣe lọ. torí pé tí ń ṣe ọ́n ṣàlàjú nínú Lions Club lọ́wọ́ Rotary àbí àbí kàwọn máa jẹ́ Rotary. ọ̀gá ni ọdún dáàbọ̀ ìlú ìmọ̀ yìí ẹ dábàá ẹja mọ́tí káwọn ọmọ wa ọmọ òní bọ́mọ ọba ṣe nǹkan mi yóò kọ́ sí ilé ìtọ́ba lọ́wọ́ òbí ẹ̀ ó lè ṣe mí ìtọ́ba yàwó ọ̀pọ̀lọpọ̀ wa iná ti ń ṣe mí báwo ni wa tí wọ́n á ṣe. ṣùgbọ́n lọ́wọ́ kò ní dáadáa kọ́ lọ́wọ́ jẹ́ dáadáa nílẹ̀. ṣùgbọ́n ìwé náà làwọn kan ṣe tí wọ́n náà làwọn kan ṣe. ọlọ́run kọ́ la jẹ́ ẹ̀ táwọn aṣe ní kọ́mọ dáhùn máa ọba wa ṣe kó fi wá ṣe kò ń gbé dáadáa. ó ní sẹ̀mí ìlú ìlú mo gbọ́ tí bàbá mi sọ wáyé. àdáwò ṣáyé dàbí náà wọ́n wà ó lóun rí Abdullahi bin Umar nígbà tó wá ṣiṣẹ́ hajj wàrúdùnú yamani yọ̀n àti ara yamani kan yàgùn fún bẹ̀lìbẹ̀lì tí ń ṣe tàwa àfúlẹ̀ ọ̀lọ́ inú náà wà lù wá ṣe tàwa àfú ara ẹtọ́jọ́ ma yamani yẹn náà ó náà wá ṣe tàwa àfú ẹtọ́ wá dára yamani tó wá ṣe tàwa àfú yẹn hẹ́mẹ́lá ó mọ̀ fún a ah, ọlọ́run bá sànù bàbá ẹlẹ́mi ò náà wọ̀n lọ ilé wàhálà àwọn mi wọ̀n ti pọ̀ jù bàbá ọ̀gbádùn mi ò lè wà ní àbá lọ nísìnyí àwọn aláyọ̀ ti pọ̀ jù wọn fọ̀ tọ́ wọn fọ̀ jọ wọn ti ti ti a ó mara tọ́ ní ojú wọn dàpọ̀ tó kú láyé. tí ẹ bá bímọ tó ọmọ rẹ ọba láàánú ẹ dára afẹjọ láàánú ọlọmọdé àti ọmọdé ìlànà sọ fáwọn èèyàn ṣùgbọ́n ẹ jẹ́ káwọn èèyàn sọ kó máa ń wá ló ń wá di ìjọ tó di gómìnà tàbí kó di mọ́níjà báńkì kan tó tó bẹ̀ sọ tó lè gbígbẹ̀ bàbá láyé láyé táìsàn báyà àyè ó lè gba àwọn dókítà tí ó máa tọ́jú kì í sòun mọ́ débi pé yóò wá kan ọmọ yóò wá kan ìyá ẹ̀sẹ̀ yìí gómìnà ọgbọ́n yìí láti ìsàṣẹ́wó ó bá sàṣẹ́wó lè wọ́n sẹ́wó ìgbà yóò kàn yẹ nítorí pé kò lè dára gbé يطمئن بكم إني لها بعيرها المذلل إن أذعرت إن أذعرت ركابها لم أذعر قل إني لها بعيرها المذلل قل يومي ركومي لتو يقوم مني ومجد ركومي يوم المذلل ضرر على إلا wọ́n rọrọ̀ òun fún ya ìyàwó tányányá èyí ó rẹ̀ yẹ́rọ̀ ríkẹ́ àbùhà tí ya ìbá ní nǹkan àgùn tí nǹkan àgùn bá fẹ́ yẹ hàn àmà lọ́wọ́ tí ọ̀rọ̀ bá rí nǹkan tí ó kàn máa lẹ́nu ó láàyè èmi ò ní sá èyí ní sá sẹ́yìn kí nǹkan àgùn ọ máa lọ kí àgùn mi ọ máa lọ èmi ọ tẹ́yìn mi lẹ́kọ̀ọ́ máa kó bẹ́yìn tèmi bá ti ń bẹ ògùn sí tó ṣe àkúnmí kí àgùn mi ọmọ ìgbòmù bẹ́ẹ̀ ni tó tó fi kún ó ní àmọ́ ìtúhà àkìsáró mímà hàmàlà orin tó tẹ̀lé orin yẹn yẹn ṣùgbọ́n kò sínú tí a ti ní sí bẹ́ẹ̀. حملتها أكثر مما حملت فهل ترى جازيتها يمن عمر حملتها أكثر مما حملت فهل ترى جازيتها يمن عمر onye ya ìyá mi òun náà pọ̀ mí ṣùgbọ́n pípa àtẹ̀mí ju tiẹ̀ lọ torí ìgbà tí ń pè mí òkun ìgbà náà bẹ́ẹ̀ náà ẹgbẹ́ pọ̀ ṣùgbọ́n pẹ̀lú bí mo ṣe ti wá yìí tóun ti tó tóbi tí tó pé kékeré lòun lọ mi. hali ha na ọba. ẹ ẹ mọ̀ ṣé mo ti sẹ̀ tó ṣe fún mi tá a mi ó ní yẹ́wò náà wọ̀ àtọ̀rọ̀ ni ìjàzá ìbọn. ṣé gbogbo ìwọ̀ tí yá ìlú lórí mi gbogbo dáadáa tó ṣe sí mi ṣé mo sátán àbí sátán. alákọ̀ọ́kọ́ àwọn onímọ̀ ní kéré yẹn yẹ kó yẹ káyọ̀ ipò tí àwọn sálàmù tó àwọn ibi tí wọ́n ṣe. lẹ́yìn ìgbà náà wọ́n ní pé táwọn bá tún ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń wójú rí ọlọ́run ó tún bá àwọn tó jó ní mímọ̀ léèrè láti mọ̀ dájú ẹ̀ nítorí kó bá wà láyé ní ìsìnkú pé àwa náà fẹ́ ti ṣe àṣìgbọ́ rẹ̀ ṣùgbọ́n àfẹ́ mọ̀ pé iṣẹ́ tá à ń sọ tá a sá ti rí pé dáadáa ni sọ bá láàrin ìsinmi àbí ọ̀bá láàrin ìsinmi àfẹ́ gbọ́ mọ́ ìyẹn wà wò ó pé tẹ́ bá sọ fún pé àbá àgbàmọ̀ ní kíní kọ̀ọ̀dọ̀ òyìnbó kí ni òtún dà àbá àwọn oníṣọ́ pé lè yọ̀ dà àbá àwọn oníṣọ́ pé náfìlà ọ̀dà náfìlà abẹ́ tí a máa yàn bábá kí nìyí tá a bá dé wọ́n tó láwọn yàn kálẹ̀ yàn ìlà àríbẹ̀ ẹ̀kọ́ ni tẹ ẹ bá wá ní ẹyìn òyìn àti òkè ní tẹ̀ tó sọ ní pé ká tó kí wọn fún dá. àwọn àwọn ẹgbẹ́ táwọn èèyàn gbà tí ọ̀sẹ̀ rí àwọn arúgbó mẹ́mẹ́ àwọn ẹ̀ka mi àwọn oríṣiríṣi àwọn oríṣi tẹ́ bá sọ fáwọn èèyàn pé léyìí kò sẹ́rì fún wọn ni pé kò sẹ́rì fún ká gbá àwẹ̀. ẹni àṣìyá àmọ́ wàhálà àjèjì alẹ́ kàbí sọ́wọ́ láàrin fúlàlà ìwà rẹ̀ mìíràn ní a máa gbà wẹ̀ níta fi ń ṣe fọ́lọ́hún lẹ́tún ní ọ̀dà làwọn mi bàbá di kí wọ́n bá di kí wọ́n pọ̀ kì í sin lọ ẹ̀jẹ̀ máa di kí wọ́n yín ọ̀pọ̀ kétété ẹ̀jẹ̀ kí wọ́n pọ̀ báyìí wọ́n yẹ ẹ̀rí mọ̀ bá dà sí i wàá dà jẹ́ ẹni tó bá kéwú dáadáa bó ti ẹ̀kú kéwú dáadáa ìbáàlà kékeré tó bá ṣe yóò sàn ju tẹ́ni tó ṣe wọ́n ti ti wọ́n ti ti lọ. ó yẹ ká rántí nígbà anábì Muhammad sallallahu alaihi wasallam ó ti kí wọn àfàbà àgbà ní mọ́ṣáláṣí lọ́jọ́ kan ọba àwàdà ni ọba kan nínú àwọn ẹ̀yà wa tí ń ṣe gbẹgbẹ fún síwájú ọlọ́run ní sàkà gbàtà anábì ní kó bísí anábì wà jáde padà kó mú gbà tó ti anábì padà wọlé anábì padà tí lórí tí ń ṣe láti dájú anábì ní sọ ó ti lórí tí mo fi ọ sí ni àárín ìlú tí gbólò mẹ́rin kan lẹ́yìn ẹ̀ ó dà gbogbo tó wí látara gbólò mẹ́rin péré eléyìn òdiwọ̀n náà ọyọ̀ lẹ́wọ̀ hmm, torí tẹ́lẹ̀mí náà máa wá kí n jẹjẹ mọ gbólò mẹ́rin kí n gbólò mẹ́rin tààrà ti sọ bá ti sọ báyìí kò sí kankan wà lọ ọlẹ́ ọlọ́run wọ́n sàlọ́ ọlẹ́run àwọn àrùsọ́gbọ́sì àṣà yáyìí káàkiri sátán lọ́dí àwọn àwọn àwọn abdullahi bin umar radiyallahu anhu ó ní láà ọ̀sán tán ó ní kódà gbogbo dáadáa tó ń ṣe wà láwọn òbí záfọ̀rọ̀ tí wà ìdá gbígbé rẹ̀ ẹyọ kan tí ń gbé tẹ́gbẹ̀ rẹ̀ ń dìde tí kásán rẹ̀ ń dìde gbogbo tó ṣe yóò òun ní gbé kí wọ́n máa pariwo kó máa gbé kẹ̀ látara ànira àwọn onímọ̀ ní ìgbà tí ìnira yẹn máa pọ̀ jù ẹ̀ńdà ìlàdà obìnrin obìnrin ló wà ní àmì ọ̀dẹ̀ nínú kódà àwọn olóògùn kan sọ fún pé push ẹgbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe máa ń fún ẹni kò lè yé wọ́n kò lè yọ. àbí bẹ́ẹ̀ kọ́ ṣe máa sọ ni wọ́n máa yọ yára ọyọ ẹgbẹ́ sí ìṣèkínní kan ẹgbẹ́ ẹpush ẹsẹ̀ gbogbo ẹ̀ lórí ìnira ni wọ́n máa kí lómi ní wọ́n máa wá ẹkún ìgbà yẹn nìyẹra ayé máa pọ̀ jù àti dáadáa bẹ́ẹ̀ bí ìnira ayé tó bẹ̀rẹ̀ nínú àmì wa bá wa torí pé inú ọmọ rẹ̀ sọ fún yín pé ọlọ́ àlùmọ́ pé kódà záfúrọ̀ ti wá ìdá ìgbígbin rẹ̀ ọ̀kan tí ń gbin ní wàhálà lórí rẹ̀ tó tó ṣe yẹn ìgbà wọn ní obìnrin pọ̀ jù ìgbà wo ìgbà ní tí mo bẹ́ẹ̀ lọ́bẹ̀ tọ́lẹ́ àti bẹ̀rẹ̀ ayé wọ́n ní èèyàn jẹ́ kọ̀ fáwọn obìnrin pé kí wọ́n ṣojú kòkòrò àti rí ládàá gbégbé ń gbà kí wọ́n má fi tù sọ́mà àbí òye àwọn èèyàn tètè gbọ́ àwọn obìnrin agbọ́dọ̀ tí mo gbé ọlọ́run sàánú èkejì ní eléyìn kóbìnrin ó mójú tó kí ládàá rẹ̀ ó lè pọ̀ sí kọ́rọ́ yẹn ní kìnnìkan má fi wọ́n sí má fi tòṣì sábà ń bí lọ ọlọ́pọ̀ ọlọ́pọ̀ bá sí torí gbogbo dúdú yẹn ló ní ládàá máa tọrọ ẹrú sọ̀rọ̀ ládàá ló ní kalẹ̀ ẹnìkan náà lọ́mọ bí àwọn ìmọ̀ ń bọ̀ kọ́ ríta jókòó ti kíra wọn tí yẹn bá fún tọ́lọ́ bá fún yẹn ní ọmọ bíi twenty ìlú ilé èèyàn sọ ní níwájú oríire tó tóbi kí ó káyọ̀ wájú ti kíra wọn jókòó tì gbogbo ayé wọn jókòó tì sáwọn wọn jókòó tì الشيخ الدكتور عبد الرزاق وما الشيخ عبد المحسن العباد اما لن شرح ولد توجيه العوام الشيخ الاستاذ هنا شرح ولد مش سؤال العوام àwọn àtàwọn sọ tí wọ́n sọ̀rọ̀ táwọn sọ yìí àwọn ará ní sọ́rí ìṣòro orúdùnù làwọn wà ọ̀yá ilẹ̀ yìí náà ní àpótí ilẹ̀ dẹ̀ kí ẹ wá ní ọmọ bíi táàtì báyìí ṣé yóò sọ orí rẹ̀ abẹ́lé ìtàjì àhálà ilẹ̀ ẹ̀mọ́ ti ọdún kọ̀lẹ́kùn ètò ìmọ̀ bẹ́ẹ̀ ló ń bẹ̀rẹ̀ pé gbogbo ọmọ wa ọlọ́run sì wọlé alábàárìkà àwọn ní mímà èmi kò fọ sọ̀rọ̀ ẹjọ́ omi tí mo kọ̀ rẹ̀ yẹn sí kí n lé láyé dáadáa. للنساء wọ́n ní ìṣẹ́nilójú kòkòrò ń bẹ níbi ilé yìí àwọn obìnrin kálá ní ìsìtìkìfáárí mílẹ̀ kájà lẹ́nu pé kí wọ́n ṣojú kòkòrò owó ní ládàá àwọn oṣù pọ̀ sí níbi kí wọ́n máa torí ọmọ ẹgbẹ́ fàhàmà tó sọ̀rọ̀ dáadáa mẹ́ta yíyí násìlì kẹ́lẹ́ pé bẹ́ẹ̀ tó mo kà lórí tí mo kà ní tí àwọn àbá àmọ́ sọ̀rọ̀ gómìnà sọ̀rọ̀ níbi wípé wọ́n fẹ́ fún àlàsí ọmọ tó wọ́n bì ẹ máa bá wọn bá rí tọ́lọ̀ wọn fún wa àwọn tí wọ́n bá fún àlàsí ìjọba ya wọ́n láwọn ọ̀fẹ́ lóyún tí ọjọ́ mọ́ ni kíní bá di ìṣàánú owó lóyún ìlú bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ obìnrin tọ́lọ̀ bá sì fún lálàáfíà tó lè bímọ kọ́ máa bí lọ ó dára ń ni pé àwọn tí bá tètè stọ́ọ̀pù ọmọ báwọn Ah, kí káńsà wa wọ ní owó mọ̀ rárá torí iṣẹ́ sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn kan sì ṣẹlẹ̀ ń bẹ̀ bọ̀ lásìkò tí ọba yẹ kó dúró tó bá dúró rísíkì àti ní káńsà àwọn òbò wa ẹwù ètò ọlọ́run ìwọ wa lọ́wọ́ fún wọn sí mélòó lọ tí ìbí omi ọmọ mẹ́fà kọ́ ọmọ pọ̀ ọmọ mẹ́fà mélòó lẹ́yìn ọlọ́run wà láti yọ kíá ẹ máa bí máa lọ ẹ máa gbẹ̀gbẹ̀ kẹsàn-án náà wà lọ́wọ́ yẹn sọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ tó pàtàkì ni o agàbílẹ̀ rẹ̀ ni o oko oko láwọn ọ̀rẹ́ yìí ń ta òun ni bẹ́ẹ̀ yọ màkàníkẹ́ bí ẹbí wọn sí ẹ̀sìn àwọn ní à ń nìyẹn wọn wà ní ẹ̀bá tẹ́yìn bá sì fi sọ́tẹ́ lẹ́dọ̀ wọn láwọn ṣe fi sá lọ sí ìfún ẹ máa bọ̀ ẹlọ́wọ́ bó sá lọ. <laughs> ọkùnrin náà ní wáyà ọlọ́run kọ́ sáà yọ ara. ló máa bá ọba gbọ́dọ̀ ni. fíhì àlẹ́rìsù aláàtàkọ̀wé ìmìlì àmà kí ni a máa ń ṣe dáadáa kí ni a tún máa jọ̀wọ́ kí ṣe iṣẹ́ iṣẹ́ sì wà lójú ọ̀nà tọ́lọ́ ìpínṣẹ́ dáadáa mọ̀ ṣe ń tọ̀tọ̀ ṣùgbọ́n só sì wà lójú ọ̀nà ṣé n tí máa rọ lùgbẹ́ ọlọ́run bọ́ wọlé àjọba ìlú fi wá ṣàkóńgẹ́ dáadáa o ọlọ́run ti jẹ́ àṣegbọ́rẹ́ o àṣegbọ́rẹ́ lọ́lọ́run jẹ́ àmọ́ ṣe o bákan náà àwọn onímọ̀ wọ́n ní kankan bẹ́ẹ̀ tó tún jẹ́ pọ̀ òun náà ní kí gbogbo ẹni tó bá ṣe dáadáa sí èèyàn kéèyàn gbìyànjú àti ṣe dáadáa pa mùjàzáàbù àṣàbí mìíràn àwọn tó ń bá ṣe dáadáa sí èèyàn kò dáa kéèyàn ọmọ àfàbùrú sí dáadáa torí pé yẹn náà lẹ́sìn bí ní ká ṣe dáadáa sóbì torí òbí ṣe dáadáa púpọ̀ sí wa káàdì náà ìgbà àti ṣe dáadáa sí wa ọlọ́run kò mọ̀ àjọ yóò fi àṣà òun dáadáa ẹjọ́ jọ tí múná máa rú yóò yọ́rọ̀ wà tẹ́ ẹni tó bá sì ní àtúntì ní bàbá nù wa nǹkan bẹ lọ́rùn wa àwọn tí ìyàwó ti kú bọ́lọ̀ kọ́ bá kẹ́ àwọn bàbá ń bẹ láyé lọ́mọdé àtàrà àwọn kọsẹ̀ kọsọ̀ àná wa. náà ọ̀nà ìṣúná bá fàbí ọmọ lẹ́yìn ìgbà náà bílẹ̀ mi náà mọ̀ náà ṣe tàwa fún tẹ̀. فأتى المقام قال اسم مقام إبراهيم المقام مقام إبراهيم فصلى ركعتين أنكر ركع مني ثم قال لين بعد أني يا ابن أبي موسى تعلم بين أبو بردع سعيد يقول ترى أبو عبد جنبيري لن أبو بردع جنبيري أبو بردع أني تعاني ها لا سعيد ينفج على فقطان بيه ṣé sàáyé ni ń pè ní àgbàmùmọ́dà ánì ọ̀dà ọ̀dà ìjájọ́ kan tó ó ní ọ̀dà náà wọ̀ yábùn àbí mọ́sà tání ẹ̀ tálọ́mà àbí mọ́sà orílẹ̀ ìta fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ní wípé ìnàkúlà rọ́kì àti rọ́kì àtẹ́yìn rọ́kì àmẹ́jì ti orí mọ́kì tó gbígbà tí yàn bá kí rọ́kì àmẹ́jì bá ní rubí tó kẹfì ni má àmọ́ àmọ́ àmọ́ gbogbo tó bá ń síwájú wọn tí ń bọ̀ téèyàn mọ̀ dání ní ẹsẹ̀ ọlọ́mọ fi parẹ́ kọ́lọ́kọ́ la ti bẹ̀rẹ̀ kó ṣe fi pa ẹsẹ̀ lẹ́fẹ̀ẹ́ kọ̀ọ̀kan wa náà ṣùgbọ́n bí tá a fẹ́ lò ń bí ṣe fi ń ta torí tí Imam Bukhari torí rẹ̀ mú hadithi yìí wá oníjàzá ń àlùwalidẹ̀ ṣéyàn lè san orí ewu méjèèjì tán ṣéyàn lè san tán tó bá ṣe pẹ́ ni ó gbé ẹ̀ẹ̀kùn tó ṣe tó fi gbé ṣe tàwa àfọ̀lẹ́ ṣẹ́gbẹ́ tó súnmọ́ ní kó ń lóde wá sí mọ́kàwá àbí bẹ́ẹ̀ kọ́ ni ìjọba àná ìyá tí ò lè dá sí tàwáàfù òun lọ sanwó ájì torí gbà tó ní kó dà mọ́tò mọ́ náà mọ́mí mọ́kànà mọ́mí ò mọ́rẹ́ ni I spent money mọ́ náà lọ sí mọ́kà I spent about one point eight million ah, lórí àwọn ẹ̀yà ìlú ìdọ́kọlù ìdílé ẹgbẹ́ àwọn alákọ̀wé ṣe máa halẹ̀ yìí nítorí pé téèyàn bá yẹ alákọ̀wé ẹ̀rọ àwọn alákọ̀wé wọn bínú òkè ọlọ́run ó sàánú wa tó bá ṣe pé ẹni ó mú yẹ ẹ̀rọ ọmọ kí àlọ́ sí hajj fọlọ́run tó tó kùmà sẹ́yìn tí ń gbé ṣe tọ̀wá kí ọba sọ orí rẹ̀ kan ẹ̀rọ àwọn adé náà sọ orí òbí tán kí ni wọ́n ṣe èló lọ ná kí lọ ṣe fún hivyo acha kuongelea rajaka hadithi potelea حدثنا عبد الله بن صالح حدثنا الليث قال حدثنا خالد بن يزيد عن سعيد بن ابي هلال عن ابي حازم عن ابي بن العقيل ان ابا هريره كان يستخلفه مروان وكان يكون بذي الحليفه فكانت امه في بيت وهو في آخر قال فإذا أراد أن يخرج وقف على بابها فقال السلام عليك يا أمتا ورحمة الله وبركاته فتقول وعليك السلام يا بني ورحمة الله وبركاته فيقول رحمك الله رحمك الله كما ربيتني صغيرا فتقول رحمك الله كما بررتني كبيرا الله أكبر ثم إذا أراد أن يدخل صنع مثله حديث لي الشيخ الألباني عليه رحمة الله وضعف عليه tàbí kí n sọ pé wọ́n lọ àáfà ìsìnàjẹ mọ̀rọ̀pá láyé méjì kí ní àgbà síbẹ̀ dọ̀ayé fàkẹ́ dọ̀ayé fún ìjẹun jẹun jẹun dọ̀ayé fún ìsìnàjẹ wà lọ́pàá lọ́pàá ẹtí dọ̀yìn kòlì ìsìnà àjùbá wà lọ́dọ̀ ẹ̀ ó wà jàpé ìkòjò dọ̀yìn kòlì sára yìí nìyí táyìpé dọ̀yìn kòlì ìsìnà àjùbá wọn kọ́ rẹ̀ ó dá àjù dọ̀yìn kòlì torí dọ̀yìn ìtumọ̀ rẹ̀ pé lálàáfíà rárá ṣùgbọ́n dọ̀yìn pé rẹ̀ láàyè ẹ̀yẹ́ tó yẹ túmọ̀ sí pé ìtumọ̀ mo rò pálá ayé mi ti yẹ nítorí wọn fẹ́ mi ṣẹ̀ṣẹ̀ lórí rẹ̀ ni wípé sahih wal adab al mufrad kò sí hadith yìí bẹ̀ wọ́n ti hàdá pa ẹ̀ mo rò pálá ayé mi ti yẹ ṣùgbọ́n nínú sharh al-shaykh ni hadith hasan ẹ jẹ́ ká fún wa. wọ́n ní wípé hadithun hasan hadithun hasan kí ló dé tó fi jẹ́ hasan àwọn tó bá ní tí àwọn ọ̀nà wà lọ́wọ́ sa'id bin abi hilal ẹni ẹ sa'id bin abi hilal lọ́wọ́ àwọn sájà ẹ ti rí wọ́n ti hadafa rẹ̀ mẹ́yàmí. ok sa'id bin abi hilal yẹn الشيخ الألباني رحمه الله تعالى يقول كان اختلط كان اختلط اختلاط شرس اختلاط نميتي كي كما تعلم يا بني مرحلة يا بني بيكي أما جون تجي حديث بابا ما جيش حديث كما جون يوم ما حديث لا بجوي تنقري لي عليكم تبالي سيكون تبقى حديث ما قول جوري العصر صوتي يا نسيك ṣògbó ní o problem láàbù sheikh islam sọ wípé sàyẹ̀dù náà mi nìyá yìí ìgbésẹ̀ kọ̀ ní wà sàkọ̀ wọlé wọlé wọlé ṣògbó anábù kàlàkọ̀ sára yẹn ti wọ́n ní lábíyá ṣògbó anábù ìkàlàkọ̀ ìdí sheikh islam sọ ní wọ́n ní pé ṣùgbọ́n sheikh al-Albani sọ wípé dọ̀yìn àwọn kìí sọ báyìí وربما لمزيد علم عنده bóyá torí pé àwọn nílé kankan kà tó yàtọ̀ sáwọn tó àwọn kó ṣe fúlá tó yàtọ̀ sí àwọn tàbí tó ju táwọn lọ níbi sọ bẹ́ẹ̀. làákínà wọn kọ́ làṣàṣàdù wọn kọ́ láyé lẹ́jẹ̀ láàkín ẹ̀tọ́ bá yẹ tọ́lébù ẹ̀lẹ́mì tó bá yẹ kó kaba ọ̀yẹ́ kó wọn sáwọn ìyàdù kéékèèké àgbàmọ̀ kúrò mọ̀rọ̀pá láyé mọ̀tí kódà a rí nínú àwọn ayé mọ́tò hadith tó mọ́tò àfà ṣùgbọ́n tọrọ rẹ̀ náà wọlé o mọ̀rọ̀pá láyé mọ̀tí tọ́jú sáré ká ẹ̀ńtọ́ bá ń tẹ̀lé gbogbo tàbí ìbọ̀sọ̀ nínú tàbí ẹ̀nà ẹ̀ńtọ́ bá ní tẹ̀lé gbogbo tàbí kó lọ wò ó Ibn Hajar rahimahullah ta'ala wọ́n ní sọ́dọ̀ tí Ibn Hajar bá jẹ́ kó sọ̀dọ̀ kò ní ọ̀rọ̀ wí ìtumọ̀ rẹ̀ ní kí àwọn kan nínú àwọn onímọ̀ hadith ní sẹ́kọ̀ àwọn kan sọ pé kì í ṣe sẹ́kọ̀ mo rò pálá yìí ti yóò wá já máa láàrin ọ̀rọ̀ gbogbo wọn yóò ní sọ̀tọ̀ mo rò pálá yìí ti tọ́yì àwọn tó bá jẹ́ sọ̀tọ̀ kù yẹn àwọn míì nínú àwọn onímọ̀ hadith máa ń sọ pé hadith wọn ò lè nàzálà àni àṣọṣọ àwọn míì máa ń sọ pé hadith wọn ò lè dá lára fún bóyá àjẹpẹ hasan wallahu a'lam gbọ́dọ̀ wàlá yẹn tẹ ṣùgbọ́n kọ́lá lam ara níbi hazmi fi tàbí ìfi sálàmà ibùn hazmi sọ pé lẹ́sà bí kọ́wé ibùn hajar sọ pé ọ̀rọ̀ tó sọ yẹ àwọn ẹni tó sọ àjẹ tó bẹ gbọ́dọ̀ wàlá yẹn tẹ wọn ni ilà an ahmada anahu talakọ sọ ti yẹn ní ìjà sáájú nínú tíra rẹ̀ ó gbà wá látọ̀dọ̀ Imam Ahmad pé tààlà mo rọ̀ wá láyé rẹ̀ jẹ́ táwọn ọ̀rọ̀ mi àbàwọ̀ mi láàbí ìtẹ́bi ò lè máa yà yà. الشيخ الألباني رحمه الله تعالى وسوف سعيد بن هلال في ضعيف لا سمعنا سوف مختلف إليه دوما تقول سيكتب بعد حديث واحد táàbà rẹ lomi tó náà gbádùn tó gbà wá yẹn wá ẹmẹjẹ àti ìgbàgbé hadithi ni tó gbà wá ó lè mọjọrọ àlágbé sallallahu alaihi wasallam sọtí ẹni sí táàbà wá wo hadithi yìí dáadáa hadithi tó gbẹ̀yìn báàbù yìí yìí kan náà bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ hadithi tó gbẹ̀yìn báàbù yìí òun ni eléyìí tó tẹ̀lé eléyìí tó tẹ̀lé eléyìí ìtumọ̀ kan lọ́wọ́ àtẹ̀lé ìyẹn yóò jù mọ́ ẹyẹ wa wípé ọ̀rọ̀ dọ̀yìn fún lè ṣe máa lọ wọlé lè ṣe dọ̀yìn gbọ́dọ̀ padà yẹ mi jẹ́ hadithi yẹn ò lẹ̀ sára yẹn jẹ́ ṣùgbọ́n ṣùgbọ́n tó wà mí lẹ̀ àwọn tó bá wá ní dọ̀yìn fún adágún mọ́fọ́dì lẹ́nu wa á rí wípé ibẹ̀ ni wọ́n kọ hadithi yìí sí ṣùgbọ́n wọ́n kún ibi nǹkan tó gbẹ̀yìn bẹ̀ ibi torí pé júmùlà yẹn nìkan lẹ́yìn yẹn dábàá tí ò wá pẹ̀lú sálà mátìmù rẹ̀ yókù ọ̀rọ̀ àwọn sálà nìyí òun ní ó jẹ́ nínú sọ́kẹ́wé adábì náà á bàágì lásìkò wà yìí bẹ́ẹ̀ ní báàbò yìí ìtumọ̀ kan náà sì òun náà sì tún ó tún wà rẹ̀ àmì òsì kó bẹ́ẹ̀ tàbí حدثنا الرحمن بن ولا قال أخبرني ابن أبي الفديك قال حدثنا مصيبة سند مين ثم سند مين زيادة طبعا حديث تي مصيبة عجب حديث العافية زيادة تي لا يقول إيه ولا يمتين كي زيادة زيادة يعني ثم إذا أراد أن يدخل صنع مثله يعني كده ساكن وني وني وني ولا لا حديث yóò jẹ́ nìkan ìyẹn ò lálàáfíà etí òjò lálàáfíà ni bẹ́sẹ̀ ayé lóun àbí ìhìlá yìí ká ló dàgbà wa lọ́la yẹn mi ti tó wá rómi àbí nàìjíríà mo rò wálá yẹn mi ti ṣùgbọ́n tó yàtọ̀ sí tó kùnú hadith yẹn eléyìí eléyìí ó sọ yìí dáadáa sọ̀tẹ́ yàrá bá ní sọ̀hẹ́wò ládàbí ńlẹ̀ yóò bẹ lẹ́yìn mbẹ́ kò ní bẹ lẹ́yìn mbẹ́. ìjọba bá lọ́wọ́ dọ̀ yìí fẹ́ wọn ibi tí mo sọ yẹn wọn kù wọn ra kan sí ọwọ́ ra fi rẹ́ẹ̀dì fún eléyìí máa ṣe ìṣàárọ̀ sí pé ní tí wò lálàáfíà bẹ́ẹ̀ só ti yé wa tọ́yìn tá a bá wá ti wá ní eléyìí yẹn ní ìjà wa tún hadith wa ẹ̀kọ́ hadith yẹn lálàáfíà só ti yé. حدثنا عبد الله بن صالح حدثنا الليث قال حدثني خالد بن يزيد عن سعيد بن ابي هلال المصري كان ينام سعيد بن هلال المصري سيقول قرب ولا يمتد لكنه يختلف عن ابي حازم عن ابي مرة مولى عقيل ان ابا هريره رضي الله عنه ابو هريره ابو هريره صحابي النبي محمد صلى الله عليه وسلم صحابي ادع ادع فا مروان òun ló lórí ìlú nígbà náà láyé ìgbà àwọn àbúrò rẹ̀ rọ̀ olórí gbogbo ohun èlò tí bá jáde níta náà bóyá fẹ́ lọ hajj tàbí wọ́n sì rìn àjò kan yóò wà ní káàbù rí ra ọmọ àwọn ilé lọ́wọ́ tó ti yé bàbá ìtumọ̀ wípé kí á nà yẹ sọ̀rọ̀ ní fòwò màrúwà màrúwà ló máa ń fi ń rólé mo rò pálá yẹn ti ó máa ń fi àbọ̀wọ̀ rí ra ṣe kí ni ó máa fi ń rólé tó ń bá ń ṣèrìn àjò ó làmì tìmọ́tì ń bá ń ṣèrìn àjò yóò ní ká kúrò ẹ̀rọ ọmọ múlé lọ́wọ́ ẹ̀rí nìyẹn wípé tí ọba sọ lórí ìlú lé ó lè rẹ́ni tí ó máa rólé dé tí ó máa ṣiṣẹ́ yẹn lọ mo rò pálá yẹn mọ̀tẹ́ èyí ó sì jẹ́ àmà bó làwọn ẹ̀ṣẹ́ ń dó lórí ń dọ̀n láyé náà tẹ̀sán ọlọ́run lọ́ba tó láyé ká fẹsẹ̀ múlẹ̀ á mọ̀ sọ̀rọ̀ mi nígbà tó bá fi àbúrò rẹ̀ rà rólé kí làbúrò rẹ̀ rọ̀ gbà náà náírà làmì ìbọ̀ tó ń ná làmì ìgbà bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ torí tó bá sọ̀rọ̀ bá gé lábẹ́ gé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ náà ẹja wa máa wo ti náírà àmì ìrìn àti máa ń ṣe pẹ̀lú bí ẹ̀ kí ẹ wá máa ń táwọn tí a máa lọ́ka gọ́ọ̀mẹ̀ntì agboolé yín káńsẹ́lọ̀ agboolé yín àwọn ọmọ tí wọ́n lọ ní wọ́n ṣiṣẹ́ rówó ń kú tọ́nu kankan bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú mi. ẹ̀ ń dúró olórí gbogbo ìlú Islam ẹjá orí tí máa ń ṣe wàkíánà yàtọ̀ náà bí tẹ̀lé ìṣòlẹ̀ ìfà àbúrò rẹ̀ rà ní oko kan ní tẹ̀lé ìṣòlẹ̀ ìfà tẹ̀lé ìṣòlẹ̀ ìfà yẹn kò jìnà sí Madina bí mẹ́lì mẹ́fà ní máa ń lọ bẹ̀ ó ní ọ̀dọ̀ kan tó wà mẹ́ẹ̀ tí ń jẹ́ àlàáfíà ó wà náà rí wáyà lẹ́kẹ̀ yóò máa ń lọ bẹ̀ yóò lọ mójú tó kú ẹ̀ ẹ̀ tó máa wó dání lọ mójú tó kú ẹ̀ tó wà nípa amírù tí á kì yóò tún lọ bí oko ẹ̀ ah! lọ́wọ́ sànù wà lẹ́yìn nǹkan ṣe àwa nǹkan nǹkan ẹ̀jẹ̀ ṣe nǹkan mẹ́wàá lọ́wọ́ sànù wà. ẹ wá máa wó فكانت أمه في بيت وهو في عرب tí kì bá sọ pásìkò ọlọ ẹ ká sọ̀rọ̀ ní nípa àbúrò rẹ rọ àti tí ojú rẹ rí nígbà yà nípa Muhammad àríbi pa ebi ń pa ebi ń pa àbúrò rẹ̀ rò nílé láyà nínú ọ̀pọ̀ mọ́sálásí ní sùn wọ́n máa gbà àgbà ní alùsọ̀fà tí ń jẹ́ alùsọ̀fà nìkan àwọn tó ṣe pé nígbà tó dùn bá dé wọ́n ìrí bí sá lọ níbi tí wọ́n ti wá jọ igi mọ́sálásí mára wọn wọ́n wà sá sí ibi abẹ́ igi kan sára yìí àti tí ń jẹ́ sọ́fà méjì tí mọ́sálásí wọn ó kọ́ síbẹ̀ lọ torí òjò tí ń rọ̀ lọ́wọ́ kó má bàa máa nà wọ́n mọ́lẹ̀ títí tó ju òfin dájú wọn kò sí tí ń jẹ sófò àmẹjẹ tí wọn sọlá sí sójú òní fún àyàmí ẹ bá dúró síbi tí wọn sàṣà wọn sàṣà aláti bàbà kò ní ilé kò ní kankan ẹ ti gbàgbé ọjọ́ débi ń pa táwọn ẹbí lálejò tó ní káwọn ọmọ mu wàrà tó tó lọ ní ọmọ fún wọn wàrà mu abẹ ti gbàgbé ẹgbẹ́ bí ṣe ń fún wọn bàrà nínú òfin kíní ìṣe òde tán báyìí torí pé kò sí tó náà jẹ ló sábà àwọn ẹ̀dá ànábì lọ́yà àbò rẹ̀ rẹ̀ wọ́n náà ó lọ mú ànábì tó mú sí ó lọ tún ànábì tó mú sí ó lọ tún ànábì sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ tó mú sí ó lọ mú débi pé kò síbi tí ó dà kọjá mọ́ ó lọ ànábì sọ́ra rẹ̀ sọ́ra kò síbi tó lè dà kọjá mọ́. níta bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni pé arábí parí ṣùgbọ́n kò torí ẹ̀bẹ̀ sí ọlọ́run bá lẹ̀ òun ló wá di acting àmì kò tó kó láyé kò tí kó láyé ẹ̀wọ̀n tó padà dì ẹ̀sùn ọlọ́yìn máa ní òtí ni ebi lè pa àyàn yọ lọ́jọ́ pẹ̀lú ògbó ọlọ́run tí yẹn bá dúró dédé tọ́ ọ bá dúró dédé òsì rẹ àárín ijú rẹ méjèèjì bá ìdí wa owó tó sì kú jù kìí sábà lọ́gẹ́ ẹsẹ̀ tó ti tòsí tá à ń sọ ní pé òun ní ráyé ṣùgbọ́n màá tòsí náà tọ́rọ́ kàn rí òní yó òní yó lọ́kàn ebi ọkàn sì tóbi jẹbi ara lásán ọlọ́kọ̀ máa fi bí ọkàn pa wá àti bí ara tẹ́lọ wá wọ́n ga àbúrẹ́ àwọn ajẹ́ tó ní ilé méjì inú ilé kan ó fi rẹ̀ síbẹ̀ òun gbé lulẹ̀ lẹ́yìn tó ṣe wípé ń gbà yá lẹ́bí kò sí kíni kò nílé ẹṣin olóòní ẹja mójútó ẹja gbódédé mọ́sálásí ní sùn àìsùn fàlà nítorí tó wà mẹ́rin pé kò ní tí ọjà inú tí wọ́n bá gbé fàdé fi sọ́lá àlewálé sọ́tọ́ bá jẹ kùnú ó ti ní ẹ lọ ní fáwọn tẹ́ńbẹ́ mọ́sálásí káwọn náà mi ò ọwọ́ ajá tó nílé méjì bàkíánà tó mú òfin báyìí tì wọ́n ti bá tẹ́kùn jẹ́wọ́ bàkíánà tó mú òfin báyìí tì ìyá rẹ̀ ọwọ́ àtúnlé kan wàhúwà fi hà wọ́n wà lọ́lẹ̀ kejì wọ́n lọ́kọ́ àjọ mi báyìí ọ̀dọ̀ nílé méjì o hmm. ẹ̀yin ìyá ẹ bá ní sùúrù pẹ̀lú àwọn àbú ọlọ́mọ sí ọ̀nà kọ́ọ̀lá ẹwà ajá máa jọ ẹni tó wà ní ẹgbẹ́ tí ọba sámi ìlú ń lé mọ̀ ń lọ́kàn wọ́n ní máa ní ọmọ lé lọ́wọ́ fẹ́yìndà àrọ́dà ń yẹ kọjá tó bá wá fẹ́ lọ oko ẹ̀yẹ oko tó ní nínú ìpìlẹ̀ ìfà yẹn ẹ̀rọ lọ bẹ̀rẹ̀ wákàfà aláàbá àbí ha àbúrò rẹ̀ wà wẹnu ọ̀nà lé ibi tí màmá rẹ̀ wà yóò wà gbé sẹ́nu ọ̀nà láhàwọ̀láwọ̀lá àbúrò rẹ̀ wà ní asàlámù aláìkì yá ummata wà rahmatullahi wa barakatuh ilẹ̀ bàbá mi yóò sàlámù sínú mẹ́rin yá ummata ẹ̀wò ẹ̀yọ́gẹ́wò ẹ̀yẹ̀kọ́ ti yà yá ni yá àti wọ́n parẹ́ o mo rí pálá ẹ̀mí tiẹ̀ àti alímọ̀ pààrọ̀ rẹ̀ sódìé tó ìyá lè yá ó sì lè sọ pé yá ọmọ torí kí wọ́n ṣe ṣìyáàdà àwọn ní pété ti ọlọ́run fún wa ìyá ọmọdá yóò sàlámà sínú ọmọ ẹ̀bà kó tó lọ yóò kò ní kú ò lé ọpọlọ sàlámà sí yẹn ẹ máa jọ tí a lè pàtàkó wà alayki salaam ìyá bunayya wa rahmatullahi wa barakatuh ilé ọmọ mi ìbúná dá kó tó kú lé ní o olórí ìlú ni o onírúurú lórí ìlú o lọ́rọ̀ àti ìmọ̀ tí wọ́n jẹ́ sáwọn mi rò fi jẹ́ kankan lọ́wọ́ rẹ̀ mọ́ lórí rahimakiláàmù kàmá rọ̀báyìí ní ìsọ̀rí rọ̀ ilé ìyá mi ọlọ́wọ́ bá ń kí ọ bó ti sàánù tó tọ́jú mi gbà kékeré wọ́n lórí mi dáadáa báyìí ẹ máa náà ẹni rí ọmọ dáadáa ọ náà kórè ẹ sáájú ọtọ́ sí kàmá rabbaytini ní saghira ìgbà tí mo ń bẹ kékeré bó o ṣe tọ́jú mi tó ń rí ìrìn ọ̀nà kọ́kọ́ bá ń sàbẹ̀ kọ́ bá ń kí ọ èsì pé nígbà tí ìyá rẹ̀ kún ní ṣàjọ àfọ kì í ṣe pé nígbà tí kẹ́ni kì í ṣe nígbà tí kẹ́ni kún ní ṣàjọ àfọ. táwọn kàmá bàrọ́ta ní kàbíyọ̀. èmi rí ọ̀n gba kékeré ìwọ náà wá yọ ọmọ rẹ fún mi ń dọ̀dàgbà. ẹ jáde àwọn ọmọ wa dáadáa kí wọ́n lè lọ́mọ rẹ fún àjọ àtàwọn náà bàdàgbà. ó rí pé rahimakallah ọlọ́run kọ́ bá ń kẹ́wọ̀ náà kàmá bàrọ́ta ní kàbíyọ̀ bó o ṣe ń ṣe mi nígbà tí wọn náà dàgbà ọlọ́run yóò wọlá ètò ìbẹ̀rẹ̀ ọ̀sán mi àti yín náà tí ó sì wá lọ́mọ dáadáa o eléyìí tí wà lára fi àmì àdìsí ìlànà súnmọ́ ìdá àárọ̀ ọ̀dà àyẹ̀lẹ̀ tẹ́tàbù rírọ̀ bá tó ṣe báyìí tán yóò tó lọ bìdí lọ yóò tó lọ nú oko ẹ̀ lọ ṣiṣẹ́ bó ṣe jó lórí pé òun lókùn tí ń rólé lórí ìdùnnà tó kọ́ máa wọlé pé níbi àwọn aláyé ló káyìí yóò tún lọ ní oko ẹ̀ lọ ṣiṣẹ́ níjọ́ tí èèyàn bá dẹ́kun òṣèlú kò ní iṣẹ́ kankan mọ́ táwọn ìlú wa iṣẹ́ kí wọ́n fẹ́ máa ṣe ó lè gba àwọn èèyàn ṣiṣẹ́ oṣù lóògbé kò ṣiṣẹ́ mọ́ iṣẹ́ kí ló fẹ́ ṣe tó bá láwọn iṣẹ́ kan ti ń ṣe tẹ́lẹ̀ yóò gbàgbé ẹ̀ṣẹ̀ kankan yìí ẹ̀ẹ́n láwọn kan wọn mójútó fún ọba sì mójútó àwọn yẹn mọ́ toró obìnrin ti di pàǹtí nígbà tí àkáǹtì ti ń mẹ́fìn nígbà tí gbì gbì aláàtì gbì gbì àwọn aláàtì ló lè fa fóònù yá wọ́n lẹ́ ní nílẹ̀ haúsá ni ìyàwó gómìnà ọbẹ̀ sàkà wọ́n bá gbà àwọn kan wá mọ̀ kó mọ̀ṣẹ́ ní ọba gbà ní ọba gbà pé gbogbo ọmọ iṣẹ́ náà wọ̀ kankan ìwà kan ìrìnàjò àgbẹ̀ tó sáàjọ bí sí àwọn ìyá ló bá sọ kíní jábẹ́ sí nǹkan kan wọ́n rò pé ah, ẹgbẹ́ náà lówó nítorí tí ó fi sí àwọn bọ́yá tani bíi five hundred àbí kíní kan ọba ọ̀pọ̀ jẹ́ kó ń sọ́wọ́ náà nígbà wọn bá fi náà wọn náà sì fi seven hundred ọba ní one point five one point five ọ̀tọ̀ ó ní ó dẹ̀ ṣú ẹni yóò tó abájú wa máa báyìí fún lẹ́ẹ̀kan wọ́n ọ̀nà wọ́n ọ̀nà o lọ́kàbí ọ̀yà ẹ̀dà ọlọ́sàkà wa nítorí wá wà mẹ́rin pé tẹ́yìn 1.5 ọ̀rẹ́ ló jẹ́ ìlú ẹni tó bá wà ní kan ó gbá iṣẹ́ ó dáṣẹ́ làwọn bàbí náà ní five hundred ọwọ́ ọwọ́ ayé one point five wọ́n sì pé one point five. tẹ́yìn àti ẹ̀fọ́ adó tẹ̀ ń sọ̀rọ̀ one point five. bí ṣe pariwo one point five one point five fẹ́ yà wé. fọ́lítọ̀ tẹ́ pé ọlọ́run ọmọdé tó ti kásẹ̀ tó di ten thousand. wọ́n wá gbé sẹ́fún lẹ́gbẹ́ bóyá wí tíjọ́ nù ẹ̀dá bẹ́ẹ̀ ló ní èsì. wọ́n rò yẹn lùtọ́ ni wọ́n tẹ́tẹ́ bá lọ kí tó bá lè fún ilẹ̀kùn báyìí kìí ká o tó bá kò wọlé lọ fáǹsì wọn ẹ lè ka tìrì ọ̀nà ò lè ka five tọ́lọ̀ bá ní ọkẹ́ yìí yóò sábà tó bá ti gbé láìlọ́ọ̀nù fún ẹ gbé lọ láìlọ́ọ̀nù owó wọn

bẹ́ẹ̀ na àìbẹ̀ kọ́ ẹ mẹ́lẹ̀ tó ń jẹ bàbá ń bá rí kò sí bó ṣe lè mọ kí ó tó wò lè kí ó lọ́wọ́ ni kí ó kí lọ mọ̀ ni gbogbo tí ọba lẹ́sìn tó ọba ìdírù kò tábò dé ẹ̀sìn ló ti kọ́kọ́ lọ kó tó débẹ̀ ẹwà dúró kó papọ̀ àwọn olè nínú opportunity kò ṣeé ṣe ọlá ń bẹ ìmá ń bẹ ó tún wá dùn lórí. síbẹ̀síbẹ̀ tó tó nǹkan yẹn ọ̀gbá ẹ̀kọ́ tó yẹ kó ní pẹ̀lú òǹbí kò dá lọ́wọ́ ẹ̀ bó wà lọ́wọ́ ẹ̀ bó làwà ṣe èèyàn mọ̀ wò pé ẹlòmíì ò tí ì pọ́n mọ́ ogún ọdún tóbi rè ò tí ma fi ti ń lọ mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ wípé ìṣọ́fà bùkín tó kò lè mọ̀ lọ́wọ́ ni ọ̀sọ̀ fún tààdì kí ló ń kí ló ń yẹn ọ̀sọ̀ sí ọmọ sọ fún àtọ́ bá ń lọ bìkan àbí kan ṣe lè yìí. ọmọ tí ń sọ̀rọ̀ fún yàrá ọlọ́kọ́lé sí àgbẹ̀ o ọlọ́tìdó lórí ìlú èdè sáwọn ọmọ kéékèèké o gbogbo àwọn ọmọ yẹn àṣàrò wọn máa ń lọ tó ń di lọ gbá bọ́ọ̀lù nígbà bá ara wọn ìmọ̀ ọmọ mọ́sálásí ti máa ń wọ bọ́ọ̀lù láǹsà إمام متعاصي إلى إذا كان رب البيت بالدف ضاربا فشيمة أهل البيت كلهم الرقص ثم جاك باباتي أجولوري اللي أونغاني أونغاني أونغاني لا دادا إذا كنت بعمل تقول لي بو كنودي أوجو نيا أوجو èèyàn jẹ́ mọ́ mọ́ mọ́sálásí tí ẹ̀mọ̀ pé tó wọ́n bí bọ́ọ̀lù yóò mọ̀ báwọn yàtọ̀ láàárọ̀ kejì káwọn náà lè lọ kán lè rí kó wọ́n jẹ́ bó ló ṣe wá mọ̀ sọ fún wa ó lè mú kọ̀sán ní kọ̀lọ̀ aláwọ̀ ti dé ṣérú eléyìn òní ọ̀wà ọ̀dà èèyàn wà lè jẹ́ mọ̀ mọ̀ tó lè wo bọ́ọ̀lù máa sàrọ̀ lórí àwọn kó wá ní ìyá gidi kó wá sọ fún kéjì mo fẹ́ lọ wo bọ́ọ̀lù náà sẹ́gbẹ́ yàrá ìyá rẹ̀ ọba jẹ́ yàgì yóò ní pé ah ebi ìwọ́n ti wọ́n fi lè kéwòn tí ó tún ní lè má mú lọ́rọ̀ ọwọ́ rẹ̀ ìlọ hmm. ọmọ ókè bí ọlọ́mọ bó sànù wa àfi kọ́lọ́mọ wọn láyé tó bẹ̀rẹ̀ kó sì wá lọ́mọ dáadáa àwọn ẹ̀kọ́ tá à ń gbọ́ yìí tásítá àti lò ó tòráwọ̀ èèyàn máa ń rò pé níjọ́ téèyàn bá ti dún sún náà lẹ́nu kó ti jọ lójúmọ́ ṣùgbọ́n má jọ pé wọ́n ló kún fún arọ́ dáwọn òbí rẹ̀ ọ sọ fún àpé ọmọ tèmi ò rí bẹ́ ìpín abá ní ìdíra máa yà kí ni wọ́n fún ẹ ní nǹkan jẹ ní àwọn ọ̀fọ́ máa tèmi ní nǹkan jẹ o ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan ní fún jẹ tó fi rí báwọn wọ́n bá fáwọn ìlú náà jẹ ìtọ́lá kí wọ́n fún ọmọ ní nǹkan jẹ ló fi rí báwọn ọ̀dà kò fún tètè máa fáwọn ìlú rẹ̀ náà jẹ àti wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ń ṣe kí ni wọ́n ń dá mẹ́wàá wò ọlọ́run ọlá ètò bẹ̀rẹ̀ yóò tún ló wá ṣe o yóò fi wá ṣe kòǹgẹ́ dáadáa àti ní àti ní ọlọ́run ṣe wá lọ́mọ rí o ọlọ́run sọ àwọn òbí wa náà ló bí dáadáa ọlọ́run ọlá ètò bẹ̀rẹ̀ yóò fi wá ṣe kòǹgẹ́ dáadáa nínú wàhálà tó ń sọ nǹkan ní rẹ̀ ọbẹ̀rẹ̀ ìjà wà tilẹ̀ ní sọ́kà àtọ́wá ọ̀yà wọn tọ́ àgbà kan lọ́sàn Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ sálámà síyàn èèyàn lè lo dọ̀míìrù èèyàn kan èèyàn lè lo ìtọ́pọ̀ kò sí nǹkan tó pọ̀ wà á tún tàbí rẹ̀ sọ́lá àjọ rẹ̀ sọ. Thank you ara àìlè máa gbàwẹ̀ lọ àgbàwẹ̀ nù ẹ̀ ẹ̀mọ́mọ́ wáyé ṣàrọ̀ tí ọlọ́wà ẹ̀nà olóyìn kò sí oṣù tó dáa níbi tí wọ́n gbàwẹ̀ tó pọ̀ nù ẹ̀ ní ṣàbá kìí sì tún gbà tán náà nígbà wọn gbà púpọ̀ ìgbà táwọn sọlá adéwájú sọlá tó sọ pé ládá mẹ́mẹ́ tí èyí gbà rẹ̀ rẹ̀ wà lóun nígbà rẹ̀ àgbà nù ẹ̀ pàápàá àwọn àyà mú sọ́nà nínú ẹ̀ kí náà sọ́nà kòkòrò àti ìgbà ọlọ́run nínú àládàá